ìbéèrè ló fà wípé à ń gbé àwùjọ tó jẹ́ wípé àwọn èèyàn máa ń jí mi gbé wọ́n máa ń pààyàn wọ́n á máa wọ mọ́ṣáláṣí wọ́n á máa wọ chọ́ọ̀chì láti máa pa àwọn ènìyàn àwa wà mọ́ṣáláṣí láti ọ̀nà jíjìn à ń gbọ́rọ̀ ọ̀bọ̀ tí a lè fi èrò táǹkì sílẹ̀ ká sá ibi tí a mọ̀ wípé tá a bá sá síbẹ̀ tí wọ́n bá tiẹ̀ débẹ̀ nǹkan wọn ò ní lè ṣe wá ní ṣùgbọ́n ṣe rí tí a bá ń kírun lọ́wọ́ báyìí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ ṣe ti yẹ ìmọ̀ọ́mù lè dọ́gbọ́n lọ́wọ́ sí yẹ̀yìn kó fa èèyàn kan jáde ẹni tó fa èèyàn yẹ kó gbọ́yé ìmọ̀ọ́mù lè kó òun dárùn nìyẹn tó bá dárùn òun lè lọ yọjú wo kí ló ń ṣẹlẹ̀ tó bá lọ yọjú wo kí ló ń ṣẹlẹ̀ yìí á padà síbẹ̀ tó bá jẹ́ wípé ó rí wípé ìfọ̀kànbalẹ̀ wà ó lè padà sórí rẹ̀ tó bá padà sórí irun tí mo mọ̀ fura ọkọ̀ mọ́ mo náà balẹ̀ kó dàbí pé kò séwu àwọn sì lè parí irun kí wọ́n sì escape at the same time tó ti yé tẹ́ni bá wá rí wípé táwọn bá kọ́ńtínú irun káwọn tó ní àwọn parí irun ìjàmbá yìí lè dé ọ̀dọ̀ àwọn kó notify wọn kódà ó lè wí jáde ah, kò sí fọkànbalẹ̀ o tí fọkànbalẹ̀ bá wà ẹ̀jẹ̀ a á sọ jáde ẹ̀jẹ̀ a máa ibi tí wọ́n wá sí jìnnà ìmọ̀ọ́mù wa ṣe irun náà ní ṣókí ó ti yé ìmọ̀ọ́mù àṣe irun náà ní ṣókí ètò bá ṣe ṣókí tàbá kí ṣe kan oníkálukú àtètè wà bìtà o àbí ibi tí ọwọ́ ọ̀bọ yẹn gbogbo wa náà la padà ṣàkíyèsí kò sí láìsí ń bẹ tó bí àdúgbò ìlàjà lójà ẹ má fi ẹ má wàá lo ímọ́ọ̀nì pé ah, a ní ímọ́ọ̀nì ṣùgbọ́n náà ló pààyàn ká wá dúró sórí ọ̀rọ̀ kíṣù táwa bá wa kó wa kó gbogbo wa lọ ẹ rí i pé ta bá ń sọ̀rọ̀ nípa sọ̀láàtì khawf ìrò nígbà tí ìbẹ̀rù bá wà ọlọ́run ní káwọn kan máa kí lọ káwọn kan dúró kan gbé irinṣẹ́ nǹkan ọjà kí wọ́n gbé dání káwọn yòókù máa kí lọ oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń gbà kí ìrìn ìbẹ̀rù ìgbà míì máa wà àwọn kan wọ́n á máa jà lóko lọ wọn ọ̀sẹ̀ ẹ̀mí kírun rárá ju wọn fún àmàṣà fúnmọ́ àwọn kan á sì bá kírun tó bá kírun tán àwọn á lọ gba nǹkan ogun wọn àmàṣà fún lọ àwọn tó ń jagun tẹ́lẹ̀ wọn á kírun ìgbà yìí ni àwọn kan á kíra káàkan pẹ̀lú ànábi sallallahu alaihi wasallam tó bá gbogbo wọn lè kí ń gbà mí pẹ̀lú ẹ̀ táwọn kan bá lọ rùkú pẹ̀lú ànábi àwọn kan á dìde dúró pẹ̀lú nǹkan ogun wọn tó ti yé nígbà tó bá di pé àwọn yẹn ṣe rùkú ṣe ṣùgbọ́n tó pẹ̀lú ànábi àwọn á dìde àwọn tó wà lórí ìdúró wọ́n wá ń rúkú wọ́n ṣubú wọ́n bá nọ́bì lórí ìgboro ànọ́bì àwa padà ṣe dìde àtòríṣiríṣi àwòrán sí ọrọ eléyìí pa wa. ẹ wá rí pélé ogun lọ́jà oníkálukú wọn ní nǹkan ogun lọwọ wọn sì tún ṣọ́ra wọn tó bá wá èèyàn wà níbi tó jẹ wípé wọn ò ní ogun lọwọ àwọn tó lọ kírun ní wá ń dúró de ìbọn rárá o àní a gbọdọ fẹ̀mí ara wa ṣòfò ọlọ́ọ̀bà ọlá kó wa. à á ṣègbìyànjú ọmọ ẹgbẹ́ èèyàn láti sá lọ síbi tí a wọ̀ pé ìfọkànbalẹ̀ wà níbi tó ní kálukú bá wá sá sí ìfọ̀lẹ́ kálukú lè máa kí ọ̀nà títí ọlọ́run